ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ kó tó di àná ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò mi fún ìgbà àkọ́kọ́ mo kí gbogbo yín pé ẹ kú lé o wọ́n ní ẹ kú lé làǹkárá lé ẹ̀rí wà là ń kí èrò ọ̀nà mo kí gbogbo wa pátápátá n mo fẹ́ bá jáde lénìí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti sọ aago mẹ́rin ló yẹ kí n wá bí ẹ bá wa pín program yẹn pín yẹn pín yẹn pín bóyá kí n dẹ̀ forin sí because tí ò bá pé tí mi bá rí àwọn fifty tán wà pẹ̀lú mi i will not start so kó lè yáwọ́ ẹ pín kíákíá kó wọ fifty tó bá ti ń wọ fifty we are going to start program tí mo fẹ́ ṣe oye weeks tó bá gbà ni màá fi ṣe because mo fẹ́ tú palẹ̀ fún yín ọrọ̀ ajé wa tí wọ́n jí kó lọ láti èkó lọ táwọn haúsá àti fúlàní tí wọ́n fi ń ṣararin dín mo fẹ́ tú palẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún yín máa tú yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Nigerian Port Authority Nigerian Sea Port uh, eh, Nigerian Maritime uh, and clinical security service wọ́n pè ní NIMASA gbogbo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ àti Nigerian Chief Pass Council gbogbo ẹ̀ ni mo mú bọ̀ gbogbo ẹ̀ ti wá mo ti ṣe mo dẹ̀ ti délẹ̀kúnrẹ́rẹ́ mo dé bí ewé adé ni o ẹ tètè bá mi pín gbogbo tó ń go on my distinguished honourable sir mo kí yín o honourable kazeem you are very much welcome bàbá tèmi lẹ́yìn àwa mọ rírì yín irú yín la nílò ní oòdùà nation tá à ń jà fún ẹ̀yin tẹ́ mọ rírì àwọn ènìyàn tẹ́ mọ rírì mẹ̀kúnnù tẹ́ mẹrú rírì àwọn ọ̀dọ́ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù i'm not here for that because I am not here for any politicians kò sí politician Nàìjíríà tó dáa ẹ̀ẹ́dì kan ní gbogbo politician ní tó ń fẹ́ jẹ náà ń wá tó ń bá tiẹ̀ ní good mission or vision tó ń bá ti ń débẹ̀ wàhálà ni wọ́n máa change mind wọn immediately so ẹ pín program yẹn kí n lè mú àwọn analysis yẹn kí n lè mú wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ní tí kìtì kìtì kìtì i have my details i did my foundings my research kí n kàn tó mi ò kàn wá sórí afẹ́ pé mo fẹ́ sọ̀rọ̀ ẹ mọ ọmọlúkà àwùjọ tí mi ò bá ní tí mo fẹ́ sọ àwọn kan i am not here yesterday after all mo wà lọ́kà mo lọ ṣe rally nílùú mi and i was welcome bó jẹjẹ pé wòlíì òkè lọ́lá nílùú ẹ̀ bọ̀ ẹ̀yin tẹ́ ẹ rí wò ẹ̀ mọ̀ bó ṣe rí lánàá àtàwọn tá àti ẹ̀ sọ fún gbogbo ọ̀nà jáde sí wa tán bá wa ṣe torí pé kí dẹ̀ ni àtọmọdé àti àgbà gbogbo wọn ló sún kò sẹ́ni tí ọ̀rọ̀ nàìjíríà ò sún except we want to deceive ourselves bídùn ní parker you are very much welcome mojísọ́lá sanya ọmọlára ìyábọ̀dé àjàlá màmá mi tó gbayì peter ayẹni mo kí gbogbo yín ẹ káàbọ̀ honourable kazeem musa sulaiman mo kí yín mojísọ́lá sanya mo kí gbogbo yín princess adeleke adéṣẹwà mo máa kìdẹ̀ kí yín kẹ olúrótìmí olújìmí mo kí yín ìtùnú Oh, my sister. <laughs> In fact, I don't know what to say. You are very much welcome. Inú mi dẹ̀ wá dùn gan. David Ọládélé, àwọn èèyàn mi ló wá kún bílẹ̀ ni o. Ẹniọlá Adétúnjí Olúṣẹ́gun Tóyè. Oh, I welcome every one of you. For those of you that have not subscribed to my channel, I mean my YouTube channel, please do like, hit the like button, share it, and subscribe to that channel. You are very much welcome ẹ pin oh that is great àti wọ fifty eight now mo wá fẹ́ lọ sórí àwọn analysis fún wa this is my part one ó lè dé part ten kí n tó parí torí máa bá délẹ̀ kẹlẹ́lẹ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ nínú wa mo expect tá a bá gbọ́ ọ̀rọ̀ yìí go and do your own research eléyìí tí àbá rí gbà ní bureau of statistics ẹ lọ sí google ẹ search ẹ rí irọ́ mi níbẹ̀ àwa lọ bẹ̀ a ṣe findings findings mi ò dẹ̀ tí tó mo ṣì ń padà lọ i will be going there back láti lè mú details jáde máa fún yín ní àwọn videos tó le tó hit àwọn kan wà ń bí tí mo máa fi hàn yín mò ń bọ̀ mi ì dé michael awẹ́ ẹ̀ mà ṣe é michael godwill thank you alabi ọmọtayọ ọmọlayọ thank you very much èmi mo jẹ́ èèyàn kan tó cherish orúkọ tèmi ju anything lọ i don't i don't i don't joke with my name kan ní ọba bàbá ọmọlúkà irọ́ ló máa máa ń tí ò tiẹ̀ mọ̀ ló ń sọ i will not do that i would rather shut up my mouth than to tarnish my image or my name i won't <laughs> ẹ gbọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ my analysis i may not be able to finish today mo lè mú mo lè má lò ju thirty minutes or forty minutes pẹ̀lú program tí mo fẹ́ ṣe because eh, ibi tí a bá ti rí òtítọ́ tí a kọ̀ tá a sọ òtítọ́ ibẹ̀ máa ń ni o bóyá organization bóyá ẹgbẹ́ bóyá àjọ bóyá ìjọ anything bóyá mọ́sáàsì anywhere tí wọ́n bá fi ìpìlẹ̀ wọn lé orí irọ́ ó máa parun ni kò lè exist ó máa parun ni because Nigerian foundations have been laid on false insincerity lies and fraud, uh, fraudulent act òun náà fi pinlẹ̀ Nigeria so that ko, for, for that reason alone Nigeria ò lè kò síjọ́ tó fẹ́ dáa láti ọdún bọ́dún náà ti sọ pé nàìjíríà ò dáa kò dẹ̀ dáa rí tẹ́lẹ̀ bá débẹ̀ wọ́n ní bóyá òun ló máa ṣe dáa bó bá débẹ̀ wọ́n máa worst sí ni bí tọ̀hún bá dé wọ́n ló máa ṣe dáa ó máa débẹ̀ wọ́n máa worst sí. I been telling people I don't have business with Tinu uh, eh, Buhari now I don't have business with Bubu Buhari is a is, is a person he's not Jesus he's not God mi ò ní business pẹ̀lú Buhari Buhari ṣèjọba dáa kò ṣèjọba dáadáa kò kàn ọmọ nínú kà kò kàn mí rárá rárá àti rárá what I stand for is that we demand for our freedom. We demanded for self-determination. We want to be free, self-governed. We want to be independent nation. ntẹ́mi dúró lé lórí nìyẹn ìbá àwù Buhari kó tẹ owó sójú títì pé kí mọ́tò máa gba orí owó ìbá àwù iná kí iná wà twenty four seven I don't care all I want is Yoruba must be an independent nation just like how it was before 1914. We were a nation before 1914, before the amalgamation. We have our own system of government. We are a nation. Different kind of research ó ti we are just a nation. We are a nation before 1914 a ní ìṣèjọba tiwa a ní gbogbo bá a ṣe ń lọ gbogbo ẹ̀ dẹ̀ ń lọ létòlétò kó tó di pé àwọn òyìnbó dé wọ́n tó bẹ̀rẹ̀ sí ní wọ́n kọ́kọ́ wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní ta wọ́n bẹ̀rẹ̀ sí ní rà wá àwọn ló ń convince àwọn ọba wa àwọn ọba náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí ọba àwọn náà bẹ̀rẹ̀ sí ní kó wa tà wọ́n ń tà wá lẹ́rú fáwọn òyìnbó wọ́n fi wá odindi ènìyàn wọ́n á fi gba dry gin wọ́n á fi odindi ènìyàn wọ́n á fi gba ìṣáná firelight wọ́n á fi odindi èèyàn wọ́n á fi gba ọ̀pá aṣọ that is not where I'm going. My main target this night is ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti díjú wọ́n dẹ̀ ti kó ọrọ̀ ajé yín wọ́n ti kó lọ. wọ́n ti kó lọ ó kàn ẹ́ o ó kàn mí ó jọ kàn wá ni. But I'm expecting you anything tí bá sọ bí go and do your research and tell me I am a liar mo fẹ́ sọ kankan fún yín ọ̀nà márùn-ún ni owó fi ń wọlé ní nàìjíríà five main eh, eh, point ni nàìjíríà fi ń generate owó ọ̀nà márùn-ún yẹn the first is nnpc ẹ máa gbọ́ o nnpc ni number one number two federal inland revenue service number three nigerian port authority Number four, Nigerian Aviation Service or Federal Airport Authority. Number four. Number five nínú ẹ̀ òun ni other generated revenues or whatever tó bá pè bóyá àwọn crude àwọn other mineral resources or judiciary or whatever other ìyẹn ni number five ẹ̀ mo kàn mú bẹ́ẹ̀ ni o tó tó bá ní ká máa split yẹ ó pọ̀ dáadáa tó wo fi ń wọlé but mo mú five main point yẹn mo mú wá fún yín lénìí gbogbo márùn-ún yẹn ni máa fọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa má dẹ̀ jẹ́ kó ẹ understand I want to start from a single place tẹ́ ẹ bá gbọ́ analysis mi ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ni mo ṣáà ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má ẹ má pa programu mi jẹ ẹ má pa jẹ anytime tán bá ti rí signal pé Ọmọlúkà is on the line ẹ rọra pé tí mo bá wá nìyẹn my program is four o'clock every day except tí n bá lọ fún outing tí mo lọ fún rally tàbí mo ní program tí mo lọ lẹ́lẹ̀ má rí mi lágo mẹ́rin now ọ̀nà márùn-ún tí mo calculate fún yín the first tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí tí mo ti ṣe findings mi pátá gbogbo ẹ̀ ni mo ti ṣe findings o but eléyìí tí mo ti ní jẹ̀ ní ìdání òun ni Nigerian Port Authority Nigerian Port Authority nimasa àti nigerian chippings eh, chippers council mẹ́ta yẹn mo fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ní í ṣe pẹ̀lú pẹ̀lú omi wa our own ocean that God himself tó fún wa gẹ́gẹ́ bí nǹkan ìní omi tí Ọlọ́run fi jogún fún ọmọ Yorùbá gẹ́gẹ́ bí nǹkan ìní kò sọ́mọ Yorùbá tó láṣẹ lórí ẹ̀ kò sí single nínú ọmọ Yorùbá tó ní àṣẹ lórí omi yẹn mò ń bọ̀ mi ti dé mo fẹ́ ka àwọn orúkọ tó bá sọ pé Nigerian Port Authority mo láwọn orúkọ kan mo fẹ́ kọ́kọ́ kà fún yín àwọn tó ń darí tó jẹ́ directors tó jẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ní Nigerian Port Authority mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ lísìn o màá bẹ̀rẹ̀ màá kà fún yín á pé Nigerian Port Authority Board of Directors, the managing director of that place or chairman or whatever tó ń Mrs. Hadiza Bala Usman <laughs> Hadiza Bala Usman is the overall I'm 42 or 43 years old Fulani lady <laughs> ọmọ Yorùbá mo ń ka orúkọ fún yín ni o mi ì bọ́ sí financial aspect o or economic aspect of it o or generated revenue yẹn mi ò tí ì lọ bẹ̀ mo sì ń sọ àwọn tó ń darí ibẹ̀ ni mò ń kà fún yín mo ń bọ̀ mo ti dárúkọ ẹni tó jẹ́ bíi tó jẹ́ olórí káfàtà níbẹ̀ tó ń jábọ̀ direct fún fún fún fún presidency lókè Hadiza Bala Usman is the name obìnrin ni the second person that has to be the executive director of finance ẹni tó mọ bí owó ṣe ń wọlé bó ṣe ń jáde bówó ṣe ń wọlé bó ṣe ń jáde ní seaport wa that is Nigerian Port Authority ẹ bèrè orúkọ ẹ the name is Mohammed Bello Mohammed Bello Fulani man Mohammed Bello Fulani man. Mo ń Number three is the director of marine operations, Honourable Onari Brown. I think he's from Niger Delta or something like that. Director ọ̀gá yanyanyan tó wà ní Nigerian Port Authority Fulani ọ̀gá yanyan fún IGR gbogbo bówó ṣe ń wọlé ètò ìṣúná ibẹ̀ finance Fulani mo ń <laughs> Number four, executive director marine engineering and technical services professor idris abubakar fulani idris abubakar fulani mo number five the general manager àti kúrò lórí director general manager monitoring and regulatory service mrs madubuke ugo esther ibo ṣé mo ti dárúkọ márùn bẹ́ẹ̀ yẹn o mo ń lọ sórí mẹ́fà yorùbá mélòó lẹ ti rí nínú márùn yẹn kò tí ì sí àwọn bọ́n ṣe rí hierarchy wọn ni mo fi ń pè wọ́n fún yín o hierarchically ẹ má bínú òyìnbó mi ni mo fi ń pè wọ́n fún yín o mò ń bọ̀ ẹ pín. number six the general manager public private partnership public private partnership mrs williams eniola idowu mrs williams eniola idowu first yorùbá níbẹ̀ ẹ dẹ̀ wo ní tó ní o ẹ wo position tó hold o that is general manager of public and private partnership PPP Williams Eniola Ido mo ń bọ̀ mi ti dé number seven number seven mo ń bọ̀ mm-hmm. ẹni ẹ má ì pè general manager Abuja liaison office mr kabiru dauda fulani <laughs> number eight general manager land and asset administration mr ahmed yusuf fulani mo general manager human resources mrs mohammed hariratu minor fulani general manager corporate and strategic planning mrs Usoro Benedict Elisha, I think is Delta or Igbo. General Manager, Auditor, General Manager as well as Auditor. Mumbo, General Manager and Auditor. That is, ah, can you interest me, General Manager and Auditor, that is Kabiru Muhammad. Kabiru Muhammad, Fulani. The General Managing Director of that place obìnrin Fulani the director of finance of that place Fulani the auditor of that place Fulani do you see ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀ tí ì mọ kìíní kankan àwọn sọ fún yín pé wà nínú ìyà ẹni ẹlẹ́ẹ̀sìn nínú ìyà èmi wà nínú ìyà ṣùgbọ́n mo ti ń ja ìjà mi báyìí kí n lè bọ́ nínú ìyà màá dẹ̀ bọ́ mi mọ́ tẹ́ni òbí mo ń bọ̀. Hmm. general manager legal services mr umar gamboro in case tí wàhálà bá tiẹ̀ ṣẹlẹ̀ lọ́ọ̀yà tó máa dìde tó lè tako wọn tàbí kó ṣe fúlàní Umar Gamburo fúlàní mú bọ̀ <laughs> general manager marine and cargo operation captain jerome bitrus agunyunwe is from cross river or akwa ibom mú bọ̀ number fifteen oh, fourteen general manager medical service mrs christiana ekutos apa Eh, delta niger delta or igbo mo ń bọ̀ o mo wà lórí nọ́mbà fifteen nínú number fifteen tí mo ti kà yorùbá kan ṣoṣo ní ilẹ̀ yorùbá o mo ń bọ̀ nọ́mbà fifteen general manager marine procurement mr musa yaro shehu fulani sixteen general manager finance general manager finance ó tún yàtọ̀ sí director of finance director of finance and administration ó yàtọ̀ sí general manager finance general manager finance mr ezegu emeka ibo number seventeen general manager administration ajibola Olagoke. ìyẹn administration wọ́n ti mọ̀ báwa la ní ẹ ká lọ máa bu fáìlì jẹ ẹ máa jẹ fáìlì bó ṣe wù yín no problem you see what i'm seeing now i'm just coming Motika seventeen Yoruba meji. <laughs> Yoruba meji. Ninu seventeen lórí ilẹ̀ wa mo ń number eighteen general manager health safety and environment omiwọlé olùkàyọ̀dé mobọ́lájí thank god àti pé mẹ́ta ẹ̀ dẹ̀ rí i pé good good position làwọn mẹ́ta yẹn wà general manager inland container terminal ict ada ambrose ibo onija delta number twenty general manager marine tariff and billing marine tariff and billing you know when we are talking of tariff and billing it has to do with finance ẹ̀wọ̀ ẹni tó wà bẹ́ẹ̀ mú bọ̀ mr umar abubakar garba fulani <laughs> ọmọlúkà ẹ̀rọ fún ọmọlúkà kan sọ̀rọ̀ ni fúlàní i'm coming number twenty one general manager marine security mr muhammed jamil khalid fúlàní number twenty two general manager super annuation mr edosowan aimu aimu amosa i think he's from niger delta or igbo aimu amosa any one of the two Niger Delta or Ibo. three out of twenty-two lọmọ Yorùbá ẹ̀dẹ̀ wo position táwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà position I I work as an administrator mo ti wà ní administrative department more than fifteen years now Timothy Wap. I know what it means by administration. No money in administration. <laughs> Kò sówó ń bẹ̀. Fáìlì ló máa bá dí ìṣá máa ranjú mọ́ fáìlì kó máa kọ̀wé. Wọ́n wàá kọ̀wé kú as administration. Wọ́n kàn máa kọ̀wé lọ ni. Á kọ̀wé kọ̀wé wàá kọ́ àsún ẹ àkọ́kú tàbí kó mú fáìlì kó máa jẹ́ tó bá ṣe jẹ fún ẹ fáìlì. Three out of twenty-one. Three nínú twenty-one ẹ̀yin ọmọ Yorùbá. Mo fún yín ní analysis àwọn agbátẹrù tó wà ní Nigerian Port Authority mo fún yín ní analysis wọn mi ò tí kọjá sí Nigerian Shippers Council mo sọ̀rọ̀ Nigerian Port Authority òun ni mo fún yín mo ń bọ̀ o kí n tó mẹ́nu bà àwọn kí n tó mẹ́nu bà àwọn àǹfààní tó ń jáde ní Nigerian Port Authority fún yín I mean the income share this message ẹ jẹ́ káwọn tó fẹ́ flag flag love ẹ jẹ́ ẹ máa love ẹ ẹ jẹ́ kí n máa rí comment yín kẹ́ ẹ máa love ẹ má fàyè lẹ̀ fáwọn ní flagger ẹ má jẹ́ kí wọ́n rí wa flag love it like it and comment let us have it. mo fẹ́ kọjá sórí Nigerian Chippers Council the Director General of Nigerian Shippers Council, His Excellency Hassan Bello <laughs> Hassan Bello Fulani ọmọ Yorùbá Fulani Hassan Bello Fulani some people were telling us yìí pé a ti wà sentiment jù a ti wà bias jù a ti ṣe léyìí jù mo ní èèmí ìwà bias orí ti ẹni ò dẹ̀ pé o tó bá láròjinlẹ̀ tó jòkó tó ní àròjinlẹ̀ wàá mọ̀ pọ́n ti jẹ́ máyé ayé ẹ ti bàjẹ́ ó jọ bàjẹ́ fún gbogbo wa ni ṣùgbọ́n èmi ń ṣiṣẹ́ ń sìn pé káyé tèmi lè dáa ó dẹ̀ máa dáa mi mọ̀ tiẹ̀ ayé tèmi dẹ̀ máa dáa mo máa jà á torí pé destiny mi ọwọ́ mi ló wà it's never in the hands of anybody I will never allow anybody to determine my destiny for me I will determine it by myself hmm, I'm coming jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi tí mo wà yẹn mo ti ka àwọn NPA fún yín mo wà lórí cheapest council mú bọ̀ mo ti fún yín ní dàrẹ́tọ̀ ẹ̀ Fúlàní Hassan Bello Fúlàní Director of Regulatory Service of Nigerian Chipas council Mrs. I.A. Ezedima Igbo Director General Inland transport service av okam niger delta mo ti ka mẹ́ta fún yín o director of human resources of nigeria shippers council oa kòsọ́kọ́ thank god àtètè rí position mú lélẹ̀ number four lárí mú four director general of finance and administration in nigerian shippers council db nobody should call db bonat bóyá middle bet ni o bóyá i don't know or, me or i don't mean more bonat mo ń bọ̀ mo ti ka márùn director general of legal service to nigerian shippers council th idris fulani director general of northwest zone that is kano karimatu otman karimatu otman otman karimatu Fulani. Director General of East Zone Aba of Nigerian Shippers Council Anayo WN Motika 7. Director who is this? Don't call me yet. Hello, ẹ rí pé mò ń ṣètò lọ́wọ́ ẹ má disturb me. Mò ń ṣètò lọ́wọ́. Director General Southwest Zone Ìbàdàn Nàìjíríà Onojedo onojẹdo wọn ò tún fọmọ yorùbá ṣé o àlejò náà tún fi sí onojẹdo ní director general south west hmm. director general of strategic planning and research mr philip eduwa director general of consumer affairs chief cc agu director general north east zone bashiru as fulani Director General of North Central Zone Ifi Okolue Ibo. Director General Cargo Claims of Nigerian Shippers Council Owoniyi SB Yoruba thank God àti ní méjì Nasima representative of Nigerian Shippers Council Lady Margaret Onyema Oruokusi members of Nigerian Shippers Council àwọn members alhaji lawan samaila abdallah fulani another member mrs hawa muhammed fulani another member ọ̀túnba ṣèyí member another member yekini nebena yekini nebena ẹ ti yekini nebena fulani another member john aluya fulani. I don't know if it's Fulani or Niger Delta ẹ̀yin tẹ́ bá ti ń gbórúkọ ẹ ti mọ̀ that is the board of director and members of the Nigerian Chippers Council hmm. according ó wà nínú bí according to according to Nigerian Maritime Administration and Safety sorry according to Bureau of Statistics Nigerian Chippers Council nìkan ń jẹnẹrétì twenty two trillion naira annually mi sọ pé Nigerian Port Authority o Nigerian Shippers Council alone generated twenty two trillion naira not billion trillions per day per month, eh, uh, annual per annum mo ń bọ̀ ṣé àwọn pé mo ti ka MPA fún yín mo ti ka cheapest council fún yín ó kù ní massa mò ń bọ̀ máa fún yín tí bá ti kà yẹn tán màá wá bẹ̀rẹ̀ lórí finance ẹ̀ lọ́la mo máa fi àyè lẹ̀ ká gba kọ́ bíi mẹ́ta mẹ́rin màá wá bẹ̀rẹ̀ lórí financial aspect of it bí generated revenue wọn màá bẹ̀rẹ̀ lórí ẹ̀ lọ́la mò ń bọ̀. Nigerian Maritime and Safety Agency, agency tó ń pè ní NIMASA mò ń bọ̀. Director General of NIMASA, Mr. Bashiru Yusuf Jimoh Fulani. Bashiru Yusuf Jimoh Fulani. <laughs> Number two, Executive Director, Maritime Labor and Cabotage, Nigeria Maritime, that is NIMASA. Engineer Victor Oyekachi Oche, Igbo. Executive Director of Finance and Administration of NIMASA, Mr. Chudi Ofodile Igbo ní ilẹ̀ Yorùbá no tangible position àti NPA àti Nigerian Shippers Council àti NIMASA no single position tó tó tangible tọmọ Yorùbá hold anata yẹn sọ pé rọ hmm, mo ń bọ̀ number four. Executive Director of Maritime Operations, Mr. Sheu Ahmed Fulani, Executive Director of Eastern Zone, Mr. Audu Sani Fulani, Executive Director, Marine Accident Investigation, Mrs. Abi Mr. Rit, Mrs. Rita Egbuche Ibo. Number eight, Executive Director, Internal Audit mr olamide odusanya number one position tí yorùbá hold ní nimasa mo ń bọ̀ you can all this thing is in is online go and check it number eight okay mo ti ka number eight fún yín sí this mo ń bọ̀ ah mo ti mo ń bọ̀ ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún yín sìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún yín ẹ má jẹ́ ká tàn yín ẹ̀yin fúnra yín ti gbọ́ mo ti kà á ẹ lọ ṣe research kẹ́ sọ fún mi pé rọ́ pa èmi lọ gbá research mo wú jáde ni o ó current bàjẹ́ bàjẹ́ very very current mo ń bọ̀. now mo máa ṣí ojú òpó lẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wá ẹ bẹ̀rẹ̀ sí ẹni tó bá fẹ́ pè sí yìí mo ti wà online ẹ pè. Bluetooth mode paired. Hmm, ẹ bẹ̀rẹ̀ sí ní pè let me put the number ẹ̀yin tẹ́ bá fẹ́ pè zero seven zero four six zero nine two four eight four whatsapp nìkan ni o tẹ́ bá pè direct kò ní lọ o whatsapp only. mo ti pín ní ẹbẹ̀ sí ní pè wá whatsapp alone. Yeah. <laughs> rúkàyà àtọmọwùmí wọn ò ní ju primary lọ don't call on the line tí mò ń lò ẹ pè sí nọ́mbà tí mo fi sórí ọ fọ́nrán yẹn fún yín ẹ pè sórí nọ́mbà tó wà ń ta yẹn line yẹn ti wà available mo ti ṣí sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé ẹ bẹ̀rẹ̀ sí ní pè kẹjẹ ká receive ìpè mẹ́ta by tomorrow mo ń bọ̀ lórí financial aspect of it máa tú fún yín yẹ́nbẹ́yẹ́nbẹ́ ẹ lọ wo orí afẹ́fẹ́ mo sọ fún yín mo ní wọ́n ti tà wá we have been bought we have been sold Yoruba. I. ẹ wo topic tí mo kọ mo ní this here is Yoruba, the most the richest and the poorest the richest and the poorest country nation in the world Yoruba land ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. bàbá amaduka. ẹ gbayì bàbá mi ẹ kú iṣẹ́ olúwa á máa wà pẹ̀lú yín o. àmì àṣẹ Èdùmàrè. lílọ bíbọ̀ yín lórúkọ Jésù ọlọ́run á máa wà pẹ̀lú yín. àmì àṣẹ Èdùmàrè. nǹkan tí mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ àwa Yorùbá ó dàbí ó dàbí ẹni tó wá ẹ má bínú o máa gbàṣẹ́jú kan nínú táìmù yín ó dàbí ẹni tó wá ìlọlé ọkọ ni ngbà tó dé ngbà tó dé wáyàwó lọ ó bá bàbá yàwó ń gé bàbá yàwó ń gé ẹran lọ́wọ́ ó ní bàbá ẹ jẹ́ kí n mú ẹran dání ẹ jẹ́ kí ẹ máa gé ẹran kí n mú ẹran dání bàbá ń gé ẹran lọ ó ní ẹ̀jẹ̀ ẹran ṣe wá pọ̀ tó báyìí nígbà tó yẹ bàbá wa gé ẹran tán ó wá rí i pé ọwọ́ ọkọ ìyàwó lòun gé bàbá ìyàwó wa tó ń pé ó ò ṣe sọ pé ọwọ́ ẹ ni mò ń gé ó ní àkẹ́ẹ̀dì fún mi lọ́mọ ni kẹ́ má bàa gba ìyàwó lọ́wọ́ mi ní òjẹ́ ń sọ̀rọ̀ bàbá ìyàwó wa sọ wípé mi ò lè fúnrú ẹ lọ́mọ nígbà tí mò ń gé ọwọ́ ìwọ gangan tó ò sọ̀rọ̀ tá máa fi gé rí ọmọ mi nílé ẹ ò ní sọ̀rọ̀ bí ó ti rí nìyẹn nísìnyí wọ́n ti mọ̀ pé wọ́n ti gé ọwọ́ wa tí a bá lè jà padà ó wá kù sí wa lọ́wọ́ wọ́n ti fi ẹ̀gbin lọ̀ wá jù àṣírí wọn dẹ̀ ti wá tú báyìí ọwọ́ wa ló kù sí ọlọ́run á fún wa ṣe o yorùbá nation máa dúró ó jẹ́ ní kí n sọ lórúkọ jésù. àmín ẹ ṣé o. now ibi a bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ̀yìn agitator ń ṣe tí mò ń rí tí mo by the way for àwọn tí ò bá mọ̀ Texas ni mo wà. ok. nǹkan tí a bàyẹ̀ tá a máa ṣe ogun ti dé sílẹ̀ náà yorùbá wọn ti wá kógun bá wa nílé ká má para ọ̀tún ra wa jẹ́ wá kùtù wa lọ́wọ́. àdíà tí mo máa ní tí mo ní tí mo ní because ibi pẹlẹbẹ làwọn yorùbá ti sọ pé a ti máa mú ọ̀lẹ̀ jẹ. at this point kò yẹ ká gba any of those Fulani láàyè mọ́ àwọn kan wọn tán ń ṣake ládùúgbò tàbí tí wọ́n kàn ń ibẹ̀ yóò ká ti bẹ̀rẹ̀ nísìnyí kò yẹ ká gbarú àwọn yẹn láàyè rárá débi tá a máa rí àwọn kan tó ṣe ń da màálù káàkiri ẹ̀yìn kùlé mọ́ hmm. ó yẹ ká ti bẹ̀rẹ̀ máa ká ti bẹ̀rẹ̀ máa gbàlú mọ́ bí wọ́n ká máa ṣe ń sìn gbàlú mọ́ tá a bá rí àwọn ọmọ ká lé wọn bá a tiẹ̀ ṣe wọ́n ní kankan tá a pé a gbà wọ́n láàyè mọ́ ibẹ̀ làwọn gan máa mọ̀ pé a fi ọ̀rọ̀ ìṣeré mọ́ kọ́tà bá ṣe gbà wọ́n láàyè kán ṣe máa ṣàtìlẹ́yìn kúlé tá a jẹ́ ọkọ ìyàwó tán gé níka tó dẹ̀ mú ẹran dání lọ́rọ̀ wa máa rí o ọlọ́run máa fún wa ṣe ọ̀rọ̀ ti kọjá bi tí àwọn èèyàn rò pé ó ṣì wà. ọlọ́run ní jẹ́ kó jẹ́ pé ẹbí ọba gbọ́ kó wọ́n lọ gbé láàfin yẹn kí ló kí ló alájà ẹgbẹ́ òsòkè à ń gbádùn yín o alájà. ìyáàbá. dádì wa. hello bàbá mọ́lúkà. à ń gbádùn yín ẹgbẹ́ òsòkè. ẹ kalẹ̀. ẹ ṣe náà. ọba tó ti ń fún yín láàká ètò ẹ̀fín rétò yẹn darí ọlọ́run ní gbàrà ká ẹ̀mí lọ́wọ́ yín ọlọ́run ti bẹ̀rẹ̀ àgbè yín sókè jù báyìí lọ. ṣe rí ó máa ń dùn mí pẹ̀lú gbogbo àwọn tí tẹ̀ ń mú jáde fún wa yẹn ẹni tí wọn ò bá fi làákàyè tí làákàyè ò bá jiná ní wọ́n sọ pé ó tó kú evidence kan tó ń tó retí ọ̀yẹ́ kí wọ́n sọ lẹ́ẹ̀mejì lè kéèyàn tó fi yẹ kéèyàn ò bu ẹkún pé kò sí nǹkan kan mí kó lè yanjú ọ̀rọ̀ nàìjíríà tukun kálukú máa lọ́dọ̀ọ̀tọ̀ lọ. nígbà tá a bá lómi wọ́n a ní kànga ńlé wa àwọn ará àtàwọn apin kànga ńlé olé wa wọ́n wà ń tà fáwa padà. ẹ rí i pé nǹkan yẹn ó dìpù gan omi tá omi tẹ́bí lulú wa ń ti ń sun àwọn ò lè pọ́n ará àtàwọn wà ń pọ́n àwọn à fún wa lówó gidi so i just think àwọn èèyàn ń pariwo restructuring restructuring kí ni restructuring fẹ́ mú wá fún wa nínú fraudulent constitution tá à ń lò yẹn hmm. kí ni restructuring fẹ́ mú wá fún wa i don't know the best thing bẹ́ẹ̀ bí kún kálukú máa lọ wọ́n pa ọlọ́mọdé restructuring restructuring àwọn kìíní yìí ò rẹ̀ dé àti láti restructuring kankan wọn rẹ̀ dé àti ṣe so then kí wàá ní kí wàá ní tó kù ìtókù ní ká gbàgbà pé kò sí ẹlẹ́sẹ̀ kankan ìyẹn ni kẹ́hìn bá a tẹnu mọ́ kò sí election àdàyàn pé ọlọ́run fún wa ṣe pẹ̀lú ògùn ọlọ́run tọ́jú ìwà fún ma parí báyìí a máa wo ilẹ̀kùn ilẹ̀kùn tó ilẹ̀kùn tó tó bọ́ sínú yàrá Yorùbá nation láàmú ìwúlọ̀ kan tọ́jú ìwà fún ma parí sọ́nà ọlọ́run ọba ẹ kú ìṣòro. mọ́mí wa ti ń pè wá látẹ̀kùn wọ́n ní nǹkan fẹ́ bá wa sọ a gbọ́dọ̀ pè wá ẹ pè wá ẹ pè wá ẹ pè wá ká gba ìpè bíi méjì sí ká round up à ń bọ̀ lọ́la lẹ́kùn rẹ̀ mò ń bọ̀ mò ń bọ̀. màmá mi a wà lórí ètò. hello ma a wà lórí ètò. Ah, ok mo mọ kó wà lórí ètò. ok ẹ bá wa dá sọ̀rọ̀ tí à ń ṣiṣẹ́ lé lórí yìí ah, mo máa dá sí i rẹ̀ ntẹ́lẹ̀ kan sọ̀rọ̀ lọ́wọ́. wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ ntẹ́ ntẹ́ ń ṣe lẹ̀ ń gbọ́ lábẹ́ ẹni táwa ń ṣe ẹ̀yin ń gbọ́ lábẹ́ ẹ bọ́ sí eléyìí tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn ẹ lè bá wa sọ̀rọ̀ direct. ok all right ibi tá à ń lọ ibẹ̀ ládé adúpẹ́ fáwọn obìnrin wa wọ́n ti dìde ìdí nítorí pé láì ṣe tá a bá dìde obìnrin bá dìde gan náà ọ̀rọ̀ yóò lè níyanjú <laughs> àwọn obìnrin la máa túbọ̀ dìde sí i gbogbo àṣírí kòkò wọn bá wa tú sí gbangba gbogbo ibi tó so nàìjíríà mọ́ wọn bá wa tú sí gbangba <laughs> gbogbo nǹkan tó ń tú yìí is the real ọ̀rọ̀ ni ò ń tú jáde yìí <laughs> àwọn tó dẹ̀ àwọn tí wọ́n fi pé wọ́n fẹ́ gba wọ́n fẹ́ tà wọ́n fẹ́ fi wá gba change àwọn náà ń gbọ́ ibi tó wà nísì ìyẹn jẹ́ number one number two kí anybody tó jọmọ nàìjíríà ní àkókò tá a wà yìí kó má ṣe mistake pé àwọn ń gba visa lọ anywhere every thirty to forty years ni àwọn Europe generally wọ́n máa ń rí new life àwọn tó bá wọlé sí Europe because at least ẹni tó bá wọlé for forty years tó ṣiṣẹ́ for forty years ní Europe ó ti di dandan wọ́n ti mọ̀ pé èèyàn ò lè wúlò mọ́ kò lè wúlò fún ìlú ẹ̀ kò lè wúlò fún eh, ara ẹ̀ gan about to about to grave ni because ọ̀rọ̀ tí wọ́n ní refugee náà fẹ́ gbé fún wa a lot of Nigeria Nigeria particularly o má ní mo kúrò lórí torí nǹkan kan ló ń pin nǹkan kan wá o jẹ́ ibi tí sọ̀rọ̀ sórí Facebook láàrin ní a lot of Nigeria Africa generally ló kú nígbà COVID mo tẹ̀ sí sọ̀rọ̀ ìfọwọ́sọ̀ tó bá rán mo sọ fún wa pé wọ́n máa gbé visa lọ́tò jáde láti renew láti lè renew láti lè replace àwọn tó kú so nàìjíríà á máa sáré pé àwọn bọ̀ wá ṣiṣẹ́ so anybody tó bá wá sí europe ń sìn europe ẹ̀yìn ló wá hmm. kò sí kankan wọ́n fẹ́ wọ́n replace àwọn tó ti lọ ni kí oníkálukú òdúdú wa tá a gbójúbọ̀ ìkẹ́gbájúmọ̀ yìí nìkan fojú sí wọ́n fẹ́ dàbájà attention wa pé kó gbé wa kúrò lórí òdúdú wa kó padà wá táwa máa fún létí gbà kiri ká tún àwọn tó ti kú kó fi wọ àwọn yẹn replace. Mm, ọ̀tá ọ̀rọ̀ tó yẹ ká jẹ góòdù wà nílé wa gbogbo mineral gods wà nílẹ̀ tiwa àwa tún lọ máa fẹrú ní ìlú ọba which is not possible for us láti ṣe ká jà fún kínní once and for us kẹ́nìbọ̀dì máa dúró pé gba bísọ̀ fẹ́ gba ẹnìtì bìbọn wọn á débi náà wọn máa lò wọn bí ẹrú ni ara yìí ọmọ nàìjíríà kan lọ́ọ́ yàgbẹ́ sílẹ̀ nu ní lebanon tí wọ́n gbé ìdí sí i gbogbo àwọn arab country ìyàtọ̀ fi ń jẹ yorùbá ní omaru ni ní saudi arabia ni ṣé ìyẹn la fẹ́ sọ pé ẹnìkan máa tún ní nígbà tá a ti gba Odùduwà tá a ti sọ̀rọ̀ Odùduwà british ò fún áfíṣà ojoojúmọ́ ló lù wá jìbìtì ní ẹ́mbásì wọn àmì ẹ́mbásì wọn náà a ní ìtì láti rí sí àwọn ẹ́mbásì yẹn iye tó àbá ti pè wá target wọn out of the country gbogbo ibi tó ní property sí target wọn out of the country. We don't need them in their country, in our country. Come go back to their country. Kọ́ fi wá sílẹ̀. Gbogbo àwọn tó fi sílẹ̀ gbogbo etí gbogbo kíkọ̀ ibi táwọn tó rìn jíire wọ́n tó tò wọ́n sí. Ká ṣe nǹkan lórí ẹ̀. Nǹkan tá a ní láti ṣe nìyẹn. Action la ní ìdí nísì. It's not rather ká máa rojọ́ lórí ìwé kíní. A ní ìdí action ní gbogbo kíkọ̀ síbi tó kọ́ àwọn ìwọ̀n sí. Wọ́n lè fi náà sílẹ̀ kán wá máa gba gbogbo orílẹ̀-èdè wa. Wọ́n náà wá tò àwọn ìwọ̀n sílẹ̀ nígbà tó ti tó àwọn èèyàn síbẹ̀ wọ́n ti blọ́ọ̀kì dúró ó ti blọ́ọ̀kì róòdù fọmọ yorùbá torí kò sí ọmọ wíwá tó bá wọ̀ pàbí kan wọ́n máa lọ kó àwọn màlúù wọn wá láti fi kọ́ máa kọ́ máa tó àwọn sí lọ bó ṣe wá máa lọ nìyẹn tí àwọn ọmọ wọn máa máa rìn kiri lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́lẹ̀ wọ́ọ̀nù gbogbo àwọn èèyàn tó wà nàìjíríà kan sí wọ́ọ̀sì sàrà tó fún àwọn wèrè yẹn tó máa tò sí títì wọ́n á tó máa fún ọ ní á máa fún ọ lówó nínú àìrígbẹ́ á máa fún ọ lówó so enough is enough ká jẹ́ kí orí wa kó pé a lot of iṣẹ́ ló yẹ ká ṣe nísìnyí àmì táìmù mọ́ kò sí táìmù wa generation wa ó gbọ́dọ̀ get it right generation táwa yìí ó gbọ́dọ̀ get it right tá a bá get it right this time around that's ever nìyẹn so iṣẹ́ pọ̀ tá a máa ṣe iṣẹ́ pọ̀ tá a máa ṣe ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ àbọ̀ ọlọ́run á dájú ó ṣe máa jẹ god bless you. amen thank you mọ́mì tí màmá bá ti pè sórí ètò mi ọkàn mi máa ń balẹ̀ ni wípé tó a tún máa ṣí wa ní iyè lénìí bàbá wa kan ti ń pè wá látẹ̀kan àwọn ni máa pè padà ń sìn lẹ́yìn wọn àgbà ìpè ẹyọ kan sí i á máa lọ. bàbá mi ẹ ti ń gbìyànjú láti pè wá wọlé látẹ̀kan ó yá ẹ gbóhùn sókè. ẹ kú ọ̀lẹ́ ẹ kú iṣẹ́ o. ẹ ṣe gan-an. ibi tí mo ti já lu program yẹn <laughs> ẹ dárúkọ ẹ sọ̀rọ̀ ní màsà ẹ sọ̀rọ̀ NPA the port authority ẹ tún sọ̀rọ̀ maritime nǹkan tó fọ́nì nínú gbogbo ọ̀rọ̀ yẹn ni pé ibi tẹ́ dárúkọ gbogbo tẹ́ dárúkọ yẹn kò sí ìtò ní affiliation pẹ̀lú north rárá èkó ní gbogbo ẹ̀ wà ní yorùbá land ní gbogbo ẹ̀ wà and eh, tó bá jẹ́ yorùbá nation ńlá ní gbogbo àwọn tẹ́yìn dárúkọ haúsá kọ̀ọ̀kan ibo yẹn àwọn ọmọ yorùbá nìkan ló máa ṣiṣẹ́ ń bẹ̀ o kẹ́ lè rí pé iṣẹ́ máa wà ní ọwọ́ wa gan-an ibi tó fọ́ọ̀nì bẹ́ẹ̀ ibi tí wàá fọ́ọ̀nì inú ẹ̀ ni pé gbogbo bí ẹ ṣe dárúkọ ẹ tẹ́ ẹ ṣe gbogbo ẹ tẹ́ ẹ sọ tó jẹ́ pé haúsá haúsá haúsá wọn ti ẹ̀ fẹ́ wọ wá ń bẹ̀ rárá mẹ́wàá mi sọ kò sí tó wà nílẹ̀ haúsá nínú gbogbo ẹ̀ ilẹ̀ yorùbá ló wà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ so bí iṣẹ́ ṣe máa pọ̀ ní ọwọ́ wa tó bí ìgbádùn ṣe máa wà fún wa tó àdẹ owó tán tún wá rí ń bẹ̀ yẹn owó tẹ̀ ń dárúkọ yẹn owó tó tó kí àwọn tí ò níṣẹ́ nu wa máa gba owó lóṣù tún ni fún ẹni tó bá ń wáṣẹ́ owó tó jẹ́ pé ẹni tó bá sick ó máa níye tó ń gbà torí pé ó sick kò ṣiṣẹ́ owó tó jẹ́ pé ẹni tó bá lóyún ó níye tó máa gbà torí pé oyún wà nínú ẹ̀ owó tó jẹ́ pé ẹni tó bá bímọ tó ń tọ́mọ lọ́wọ́ ó ní iye tó máa máa gbà lórí ọmọ kọ̀ọ̀kan òun ni àwọn owó tẹ̀ ń dárúkọ yẹn but presently owó tí wọ́n ń kọ̀ bẹ́ẹ̀ bọ̀ tí wọ́n ń kó jẹ ni the question ni pé ṣé àwọn Ẹ̀ṣúbàjò vice president wa Tinubu àtàwọn Afẹ́nifẹ́re ṣé wọ́n mọ̀ nípa gbogbo kinní yìí ni pẹ̀lú òṣì restructuring tó dé òun ni wọ́n ń tẹnumọ́ nígbèésí ayé wọn that's my question thank you god bless you ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn jẹ́ ká gba ìpè kan péré sí káràndọ̀ a tún padà bọ̀ lọ́la lógo ọlọ́run a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ but this is just part one à ń bọ̀ ní part two dáàdi ti gbìyànjú láti pè miss call dáàdi ti mo rí lè ní ìdílé ní almost fifteen ẹ jẹ́ ká gba ìpè ẹyọ kan sí ká call it a day lágbára ọlọ́run we are coming tomorrow for another episode that is chapter two this is just di eléyìí tó yìnbó ń pè ní prelude the prelude. ẹ̀gbọ́n sókè à ń gbádùn yín. hello ọmọlúkà. bàbá mi ẹgbọ́n sókè. ẹ ṣe gan. ẹ kú ètò. ẹ ṣeun. ìkan lára àwọn olólùfẹ́ yín àtàwọn míì tó jẹ́ èèyàn bíi tiyín tí wọ́n ń ṣe tó ń jà ìjàgbára fún ilẹ̀ yorùbá because kò kí ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe prógráàmù lórí agitation yìí náà ni wọ́n rí support yorùbá hmm. mo dẹ̀ ní ìdí kan sí ìdí pàtàkì tẹ́ bá lè gbà mí láyè kí n fi ṣàlàyé nǹkan kan fún yín sí. ẹ sọ̀rọ̀ ẹ gbóhùn sókè gbogbo ayé ló gbọ́ yìí. ẹ ṣeun gan orúkọ mi ni kazeem so kí kazeem orúkọ mi mo dẹ̀ wá ní ìpínlẹ̀ ajégúnlẹ̀ so tó dẹ̀ yẹ pé mo wà ní bíbá yìí ṣe o ti lọ bí twenty good years ní Barcelona ní Catalonia hmm. so mo ń gbọ́ tí èèyàn kan ṣe programu nísìn mi ò fẹ́ dárúkọ ẹ̀ tó sọ̀rọ̀ nípa pé Catalonia náà fẹ́ gbòmìnira ní Spain so káwọn èèyàn má máa sọ ìtàn tí wọn ò bá mọ̀ mo wà ń bí kò kí ṣe wípé mo pẹ́ nìkan fún twenty years mo tún bá wọn ṣe òṣèlú ní Catalonia hmm. so káwọn èèyàn bá ń sọ̀rọ̀ kọ́kọ́ máa jókòó síbi kan kọ́kọ́ máa sọ nǹkan ìtàn tí wọ́n mọ̀ ẹ Cataluna náà fẹ́ gbòmìnira ẹ wọ́n mú olórí wọn wọ́n ṣe kínní ṣé wọ́n mọ nǹkan tí Cataluna ń jà fún ni hmm. ṣé wọ́n mọ̀ ọ́ kọ́kọ́ máa máa sọ ìtàn kọ́kọ́ máa jókòó lórí àga kọ́kọ́ máa máa discourage àwọn èèyàn ìpè hàn látọ̀ láti máa ṣe rálì bákan ìgbà tí wọn ò jáde lọ ṣe rálì ó ṣe tún máa máa discourage àwọn ẹlẹ́ni tí wọ́n ń jáde fún wa. Hmm ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ so dandan kọ́ ni kò wá sórí platform láti wá máa ṣe program dandan kọ́ tó bá mọ̀ pé ò ní nǹkan láti sọ jó kó máa wòrọ̀ máa wòrọ̀ kó máa wòrọ̀ àwọn èèyàn bíi ti àtàwọn ẹlòmíì tí wọ́n ń jìjà gbára gbogbo fún wa dandan kọ́ ni kò wá sórí show kó ṣàwá sọ̀rọ̀ nípa Yorùbá Nation òdodo dandan kọ́ mi mi ò sọ́ọ̀rì láti sọ awíkoko ni mò ń bá sọ̀rọ̀ ó dẹ̀ máa gbọ́ kazeem ló sọ̀rọ̀ ó máa ń bu èèyàn èmi ó máa bu mi pọ̀ èmi máa wá lé màá wá èmi máa nà ọ́ ni a máa jà ní wàlọ̀ wa èmi àti ẹ̀mí òòrùn mi kúkọ́ adékúnlẹ̀ lèmi ti wá. ẹ ní sùúrù àwọn tó bá bẹ̀ gbọ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù èrò ọ̀tá ni wípé pé kó túká. ọba ọlọ́run ni kò fún wọn orí orí kan tá a máa ń kọ́ ni ẹ máa gbọ́ mi oh. ó ní ìjì ti jà kò domi èmi gbé àyè wà ní màá gbogbo nǹkan tí eh, ń jà eh, ẹ ṣé Fúlàní wa bá wọn ìyá eh, àwọn ẹ ṣé Spain ìlú mi ní Spain bá ẹbí ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ pé àádọ́gba bá a ṣe lè gbé nǹkan kalẹ̀ àmọ́júra bí mo ṣe bàbá mi ìmọ̀ràn gbé kalẹ̀ àwọn kan dẹ̀wà tó jẹ́ pé tó bá gbé kalẹ̀ perspective tó fi gbé kalẹ̀ yẹn tẹ́yìn tó bá wò ó ṣùgbọ́n ọ̀lẹ́ yín gbé kalẹ̀ yìí ó máa ń wọ àwọn èèyàn létí ṣèbí pọ́ńbàmù ló ṣe yìí. àwíkókó ṣe tiwa ara wa ni simple ẹ̀yin tẹ́ ń comment pé àwíkókó is not with us I disagree with you so it's part of us it's working okay. for us. àwa ti sọ ẹni tó bá dalẹ̀ yorùbá balẹ̀ lọ ẹ̀yin kọ́ lẹ fẹ́ ṣèdájọ́ àwíkoko tó bá jẹ́ lóòótọ́ kò sí pẹ̀lú àìfà àwíkoko lẹ̀ oh you, you, are, you are not the one to judge him let God judge. ẹ bọ mo sọ̀rọ̀ láti sọ mo sọ̀rọ̀ láti sọ ìtàn Catalonia tí ò mọ̀ nípa ẹ̀ tó wá ń sọ ń kọ́ pé bákan ni Catalonia ẹ̀ kìíní kan kí ni ìdí láti máa sọ ìtàn síyàn ò mọ̀ ẹ má wọlé ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ are you true. yeah thank you very much. God bless, God bless. you we will talk mo fẹ́ mọ ìtàn Catalonia yẹn. dáàdi àgbékọ̀ mọ́ ẹ jẹ́ ká gbẹ yòókù àgbékọ̀ mọ́ bọ̀ tá a máa fún yín láyè kẹ́ sáré bá wa sọ ní ṣókí tó rẹ ti pè wá lẹ́ẹ̀kan. okay. yeah go on. hello. hello i'm ń sir yín sà ẹ go on. ẹ má bínú mo ti pè lẹ́ẹ̀kan máa tó sọ tó sọ̀rọ̀ tá ń sin ẹ ni mo kàn fẹ́ jẹ́mi pé mo ti sọ orú ọ̀rọ̀ yìí nígbà kan rí òótọ́ ni máa yẹn sọ in fact I was lis ten to him bí mo ṣe ń listen sí yìí tẹ bá rí kọ́mẹ̀ntì táwọn èèyàn ń gé because mo ti mo ti sọ orú ọ̀rọ̀ yìí rí mo ti sọ ọ̀rọ̀ yìí rí mi ì dárúkọ ńgbà yẹn but èmi mo dẹ̀ ti ń mo ti ń follow ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ ó bẹ́tà kó má di agitator ẹ bá mọ̀ pé ẹ ń bá wọn sọ̀rọ̀ ẹ máa ń ṣe meeting ó bẹ́tà kó máa ṣe ìpolówó ọjà ẹ lọ tàbí kó máa ṣe ẹnu dídùn kan la fi ń ṣe agitator o it doesn't have to be there mo rántí gbà yẹn nígbà tó ṣe ń bojú tó ń ṣe kinní kan nígbà nígbà october one nígbà tí baba òòṣà baba sunday wọn náà fẹ́ jáde nígbà yẹn ó wà lára àwọn tó ń discourage bàbá yìí tó má jáde má jáde ó máa mú ẹ kíní kan ìfà tó sọ pé ó sọ pé débi pé òun ò ní bá ṣọ̀rẹ́ mọ́ pé kíní kan tó máa advice yẹn tí ó bá ti ń gbọ́ mo ti ń fura sí màá yẹn láti kù tẹ̀ tí di báyìí ń gbà yẹn ó dẹ̀ táwa tá a bá fura wọ́n ní kíní kan ò fura ó jóná a gbọ́dọ̀ fura especially tẹ́yìn tẹ́yìn ṣiṣẹ́ gan ló léwu fún jù ẹ pé jókòó kẹ́ bá sọ òdodo ọ̀rọ̀ àbájá kó jẹ́ pé bí èmi tí mo rí mo fọ́ lò ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ń but kò tẹ́ni tó ń bàjà ẹ pé kẹ́ ẹ bá ṣe meeting ó mọ nǹkan tó máa máa tó bá ní sọ̀rọ̀ kó kúkú má sọ̀rọ̀ rárá ó bẹ́tà ó ń discourage àwọn èèyàn ẹ tó bá dẹ̀ ti níyè méjì kò là shift anything nǹkan tó kàn fẹ́ sọ nìyẹn kò sẹ́ni tó ń bàjà èmi eh, eh, eh, gbogbo Yorùbá ni gbogbo wa ọ̀rọ̀ ó lágbára ẹni tó sọ̀rọ̀ ó yẹ kó rántí ẹni tó ń gbọ́ ẹ máa bẹ́tò lọ́wọ́ ara yẹn wá lọ́wọ́ gbogbo wa. ó dáa ẹ ṣé o bless you sir a ní rí ju báyìí lọ lé nítorí tó bá dọ̀la a tún padà bọ̀ lóògùn ọlọ́run this is ah, ah. just part one à ń mú part two bọ̀ tá a bá ti ṣetán lágbára ọlọ́run ẹ níkú mi níkú àjọ gbọ́ ni tá a bá gbọ́ kì í ṣe pé kankan gbọ́ àjọ gba Oòduà nation yìí ni èmi ti dé tán màá gbà kò dẹ̀ sí ní tó máa ṣẹlẹ̀ ẹ wà bẹ́ẹ̀ èmi á ná owó ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ máa ló máa ṣojú yín ikú kan ò ní wàá pa ikú ò ní wàá pa àrùn ò ní wàá ṣe àti dọmọ ikú ayé àdọmọ ikú ọ̀run ikú kan ò ní pa wá àwa ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyé ẹ wo ẹ pàdé mi lọ́la lágbára ọlọ́run try gbogbo best mi kí n lè make ẹ mẹ́rin àwa pẹ́ àrírú ẹ̀rí ká bẹ̀rẹ̀ láago márùn but i would like to maintain that aago mẹ́rin ó lè ní reason tó lè jẹ́ kí n pẹ́ lọ́la yẹn ni but i will try my best to start by four latest five ẹ ṣáà máa retí mi mọ̀ pé either four or five Nigerian time mò ń gbé part two bọ̀ part two analysis tá à ń ṣe lọ NPA mo sọ fún yín tí n bá bẹ̀rẹ̀ sí ní tú ẹ̀yin gan some of you ẹni tí o bá ti lọ́kàn kó má bá wa lọ o tí o bá ti mọ̀ pé òun ò ní lè mú nǹkan mọ́ra torí ẹlòmíì á fi bínú bínú ṣe bí tó bá ń gbọ́rọ̀ á gbé blow sójú kọ̀ǹpútà ẹ̀ pé ayé mi ò á ti fọ́ kọ̀ǹpútà dànù kò ní mọ̀ pé òun ti fọ́ àyè tó bá ní tààràtàrà ń ta so tó bá ti mọ̀ pé òní lè mú mọ́ra má wo lẹ̀ ṣe rọra ní sùúrù kó má tí ì gbọ́ <laughs> rárá pé tó bá gbá kọ̀ǹpútà ẹni tó wà máa fìlì ẹ̀ níbí ó máa dọ́dọ̀ ọmọ lúkà ẹ má gbá kọ̀ǹpútà ní blow tó ṣe bá fún ní blow èmi lẹ gbá blow yẹn mo dẹ̀ máa mọ̀ lára <laughs> so ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá I want to bless you I want to appreciate every one of you ẹ ṣe mo dúpẹ́ ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi látàárọ̀ pàápàá jùlọ ẹ̀yin ẹbí mi tí mo rí inú mi máa dùn o ẹ you are welcome ìtùnú bí òní you are welcome my lovely sister my so so so so lovely sister i love you uh, honourable kazeem sulaiman musa i appreciate you mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́mì mi john smith mo dúpẹ́ lọ́wọ́ yín màmá mi oníkòyí mo appreciate emmanuel alo i appreciate you my brother gbogbo ẹ̀yin tí ẹ ti dúró ti wá mọ́mì mi Ayọ̀ Brown láti orílẹ̀-èdè Dublin mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá wọ́n ti flag wa wọ́n ti fla fla fla fla tó I appreciate you all God bless you thank you Ọmọlúkà is my name ẹ̀yin tí a bá fẹ́ contact wa nọ́mbà tó wà ń bẹ̀.